dadi àwọn kan béèrè yín sá o. ẹ kàn máa bọ̀ nbí. alright ẹ wọlé. ah dadi. baba homework. homework. homework. homework. homework. homework. ẹ confam. homework. homework. homework. homework. homework. o ti work. o ti ṣiṣẹ́. ẹ jókòó. ẹ ló ń work. homework. homework. homework. homework. homework. olú mi ò ṣiṣẹ́ bàtà yín rè. ó ń wọ̀k. ṣó ń wọ̀k. ó tún ń wọ̀k. bó ṣe wà yìí. òun náà ń wọ̀k. fìlà yín náà nǹkan. ó ń wọ̀k. ó ń wọ̀k. ó ń wọ̀k. bẹ́ẹ̀ ṣe dírẹ́sì nǹkan. mo ń wọ̀k. ó wọ̀k. mo ń wọ̀k. ó ti tán. wòlíì mo wá rí yín nìyí ṣe lórí own work. lórí own work náà ni. mo fẹ́ kí kinní work kí gbogbo àwọn èèyàn mọ̀ pé own work táwọn èèyàn rí kan lè mọ̀ pé wòlíì ti lọ́wọ́ sí all of gladness ó ti darapọ̀ mọ́ june nineteen ó ti work. dadi àwọn kan ń béèrè yín sá o. ẹ kàn máa bọ̀ n bí. ẹ wọlé. ah dadi. baba ṣe homework. homework. homework. homework. homework. homework. ẹ confam. homework. homework. homework. homework. homework. o ti work. o ti ṣiṣẹ́. ẹ jókòó. ẹ ló ń work. work. work. work. work. homework. homework. homework. homework. olú mi ò ṣiṣẹ́. bàtà yín rè. work ṣó ń work. ó tún ń work. bó ṣe wà yìí. òun náà ń work. fìlà iná nǹkan. ó ń work. ó ń work. ó ń work. bẹ́ẹ̀ ṣe dírẹ́sì nǹkan. ó ń work. ó work. mo ń work. ó ti tán. wòlíì mo wá rí yín ni ṣe lórí own work lórí own work náà ni mo fẹ́ kí kinní yìí work kí gbogbo àwọn èèyàn mọ̀ pé own work táwọn èèyàn rí kan lè mọ̀ pé wòlíì ti lọ́wọ́ sí all of gladness ó ti darapọ̀ mọ́ June nineteen ó ti work.